المصنف رحمه الله والحلال ما شهدت عليه وحلفت عليه أنه حلال وكذلك الحرام وما شاك في صدرك فهو شبهة الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير أتما تسواجنين ويقولوا يبيتي ونمي ما وي أفاوى شيخ البربهاري رحمه الله تعالى ويتما بك لنينو ترى ونبو كوي تامسي شرح السنة إليتي أراتي دي آيكا باتوني به òun náà ni ayé okòdúró ọ̀rọ̀ èyí tí ọmọ júwe àwọn àpẹẹrẹ tá a fi máa ma ahlu tá a fi máa ma ahlu bid'a gbé ọ̀rọ̀ kalẹ̀ wípé. wàhálà وبي وقال يبي والحلال ما شهدت عليه وحلف الحلال ما شهدت عليه وحلفت عليه انه حلال وكذلك الحرام وما حاك في صدرك فهو شبهه وحلال وكذلك الحرام وما حاك في صدرك فهو شبهه وانسى لا يفهم على ويبي انت انقي حلال àti níta ń pè ní haram wọ́n wá fẹ́ fún wa ní definition èyí tí kì í ṣe definition nù ṣẹ̀ríà gangan tó jẹ́ ti lafzi a máa pè nǹkan ní tààrífù lafzi wà ní dáka tààrífù tatbiqi tààrífù definition tó jẹ́ sí pé ọ̀rọ̀ láti gbé kalẹ̀ tó fi gbọ́ yìí àwọn definition kan wà tó jẹ́ sí pé kì sọ̀rọ̀ bó ṣe practice nǹkan yẹn láti júwe tó fi mọ̀túmọ̀ rẹ̀ àwọn àpẹẹrẹ báyẹn pọ̀ àwọn kankan wà nínú àwọn nǹkan ayé tá ń lò tó jẹ́ sí pé a lè túmọ̀ rẹ̀ fún wa pẹ̀lú gbólóhùn kò yé wa àfi ká fi bá a ṣe ń practice ẹ̀ júwe fún wa ká lè bá a mọ̀ àwọn kan dẹ̀ ń bẹ tó jẹ́ sí pé méjèèjì ni wọ́n bá a ṣe ń fọ̀rọ̀ ẹnu sọ bẹ́ẹ̀ náà la fi bá a ṣe ń lò náà ṣe àlàyé ẹ̀ èyí tó pọ̀ jù náà ni èyí tó kéré jù lè ń tọ́já sí wípé a lè fẹnu ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀yàn bá fẹnu ṣàlàyé ẹ̀ kò lè jẹ́ ìtumọ̀ nǹkan yẹn ní gbogbo ayé yóò máa jẹ́ ìtumọ̀ nǹkan yẹn lọ́dọ̀ tiẹ̀ nìkan torí bó ṣe fi ilẹ̀ ló ṣe túmọ̀ rẹ̀ ń tiẹ̀ nínú àwọn nǹkan tá a lè fi gbólóhùn ṣe definition fún òun náà ni love wà mahabba ìfẹ́ kẹ́nìkan wá ṣe tàrífù fẹ́ fún mi nìsín ó rí i pé ò lè ṣe tàrífù ò lè fún wa nítumọ̀ mahabba tí ó wàá ṣe déédéé ti gbogbo ayé fún tí ó sì bá mu lọ́dọ̀ gbogbo ayé kò ṣeé ṣe torí wípé bó ṣe kọ sí wọ yẹn ni wọ́n ṣe túmọ̀ rẹ̀ ó yí dáadáa báyìí lápèjúwe àfẹ́ sọ pé kí ni tí wọ́n ń pè ní ìfẹ́ wọ́n sọ pé òun náà ni kí èèyàn bọ́yá lómi sọ pé òun náà ni kí ká máa fúnra wa lówó lórí ká máa fúnra wa ní nǹkan òun náà ni kí ni ìfẹ́ ìtọ́kọ sí wọ nìyẹn ní pé nǹkan lọ́n wá ẹlòmíì tí wọ́n ń pè ní ìfẹ́ ìtumọ̀ tí ó tu kì í ṣe báyìí yóò sọ pé òun náà ni. kini o ma sumara máa súnmọ́ra wọn kọ́ máa fọkọ́ kọ́ máa súnmọ́ kọ́ wọn yóò ni kọ sóhun fi túmọ̀ rẹ̀ tí wọ́n ń pè ní ìfẹ́ náà fi sọ pé àlẹ́ túmọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ẹnu kó gbogbo ayé àfi ká sọ wípé nǹkan kan tí máa ń ṣẹlẹ̀ sínú ẹ̀mí ènìyàn sí ẹ̀mí ẹnì tọ́já sí pé kálukú ní ọ wà á fún ní gbólóhùn tó ṣe déédéé tó fíìlì ní ọkàn rẹ̀ sẹ́ni náà tí ó fi túmọ̀ àfẹ́ fáwọn yẹn kò yé báyìí a rí nǹkan tó wà bá nínú òfin a sì ráwọn kan tó jẹ́ sí pé a máa fẹnu sọ a tún máa fi bá a ti ń ṣe é náà ṣètúmọ̀ rẹ̀ nínú wọn ni alhalal nínú wọn náà ni alharam alhalal ma ahallahu Allahu wa rasuluhu bàtí wọ́n túmọ̀ halal nínú gbólóhùn sẹ̀ríà á pè náà ní tó jẹ́ sí pé ó rí nǹkan tó sọ fún arẹ́rì fúnnú ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé a rí pé ẹ̀rí wà fún ìgbà náà láti máa pè nǹkan yẹn ní halal bákan náà a máa pè nǹkan ní haram lẹ́yìn ìgbà tá a bá ti rí ẹ̀rí pé kíní sọ pé ọlọ́run ọba sọ pé haram ni àbí ànábì sọ pé haram ó sì lè túmọ̀ halali pé gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba ọba ti pè ní àbánábì sallallahu alayhi wa sallam tí wọn ọba ti pè ní haram kí ni nǹkan náà halali ni ó lè túmọ̀ ẹ̀ báwọn tó ṣùgbọ́n a tún lè túmọ̀ halali àti haram gẹ́gẹ́ bó ti wà nù hadith àti bí àfa wa ti gbé wá láàrin wípé wal halalu ma shahidta alayhi wọ́n ní tí wọ́n ń pè ní halal òun náà ní ń tọ́ fọlọ́run búra lé lórí pé ó dá mi lójú ó dá mi lójú sákásáká pé kínní yìí halal eléyìí náà ń pè ní halal wal halal ma shahidta alayhi ǹjẹ́ ń pè ní halal òun náà ní ń tọ́ fọlọ́run búra shahidta ìtumọ̀ shahidta. wal halal ma shahidta alayhi wa haramta alayhi annahu halal. ǹjẹ́ wọ́n ń pè ní halal òun náà ni tí wọ́n gangan fúnra ara rẹ̀ tọ́kàn ẹ balẹ̀ tọ́ da olójú tán yányá tó bá sọ pé wàláhì uqsimu billah náà ni ìtumọ̀ ṣahidta wọ́n mú látara ṣahada èyàn yìí sì sọ pé aṣáádù nígbà tó bá fẹ́ búra èyí á ṣe tá a fún àwọn afẹ́fẹ́ sọ pé máa ṣahidta alẹ́ torí wípé èyàn ò gbọ́dọ̀ búra àyàfi pẹ̀lú dání ọlọ́run ọba nìkan ọlọ́run náà nìkan là máa sábà lo aṣáádù aṣáádù aṣáádù fún bàbá tilẹ̀ ti ń lo aṣíhádù aṣíhádù fún ẹ̀dá ọlọ́run ẹ fura fọ́rọ̀ ó lè má jẹbọ o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà yóò máa bọ́ sínú ẹbọ padà aṣíhádù annaka kada aṣíhádù kí ló dé aṣíhádù bó ọlọ́run nìkan la máa lo aṣíhádù fún tó dájú tán aṣíhádù alla ilaha illallah ó lè jẹ́rìí pé lágbájá mo jẹ́rìí ó sì lè jẹ́rìí fún ànábì náà sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó lè jẹ́rìí fún yàn pé aṣíhádù annaka kada ó lè jẹ́rìí ilé ẹjọ́ tí wọ́n bá ní ọ jẹ́rìí ṣùgbọ́n kọ́ máa wí láìsí pé wọ́n ní kọ́ jẹ́rìí eléyìí nǹkan mẹ́mẹ́ làáfàá fi sọ pé má ṣahidta alayhi torí kọ́lọ́n náà lọ́sábà máa ń lo ṣahada fún subhanahu wa ta'ala a sì máa ń lò fún àwọn tọ́lọ́ ní a lò fún náà gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam so nípa báyìí wal halalu má ṣahidta alayhi ní tí wọ́n pè ní halal òun náà ní tó lè ṣe tí wọ́n bá pè nǹkan ní halal fún wa ń tá a lè ṣe tá a bá dẹ̀ ṣe tí ò sí ní tí ó tẹ̀yìn àjáde fún wa níwájú ọlọ́run ọba yẹn ni pé kò sẹ́sẹ̀ mẹ́ ǹjẹ́ ń pè ní halal ni ǹjẹ́ wọ́n ń pè ní halal german sọ hẹ́n wa halafta alayhi annahu halal hmm? wa halafta alayhi annahu halal wa kadhalik ǹjẹ́ wọ́n ń pè ní haram kí ni òun tiẹ̀ wọn àfa mi ń bẹ̀ yẹn ọ̀fẹ́ kàrà kì í sọ̀rọ̀ ẹni tó wà lẹ́yìn ẹ̀yẹ àfa ti kí ni ọgbọ́rọ̀ mi níbẹ̀ yẹn ntá máa ń fi gbọ́rọ̀ mi. Afa lò kí ni kan tá a fi máa gbọ́rọ̀ mi ta ló mọ̀ ọ̀rọ̀ kíw là ń sọ ẹ̀yin àfa ìjáàz tọ́yì sukram ó ni àfa ní ìjáàz kí ni yóò báyìí sọ haúsá rẹ tọ́ba gbọ́ yóò báyìí <laughs> ta ló mọ̀ nǹkan tá a fi máa gbọ́rọ̀ mi àfa lò láàrin àfa sí kí ni wọ́n lò láàrin ah, òun náà ni kàdálíkà a máa fi kàdálíkà gbọ́rọ̀ mì nínú kéwú tí wọ́n bá ní àfa ṣé o ti jẹun látàárọ̀ tó o bá ní kíni kàdálíkì kí ló fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti jẹun látàárọ̀ o ti gbọ́rọ̀ mì nù instead kọ́ ẹ̀ sọ pé mo ti jẹun láti àárọ̀ ọ̀wá ní kàdálíkì ó gbé mi nù tí èèyàn bá ti sọ̀rọ̀ kan lọ wípé gbogbo sọ́fúnlẹ̀ awọ́lẹ̀ sánà gbogbo ẹni tó wà ní awọ́lù sanáwì ẹ lọ báyìí láago báyìí ẹ lọ báyìí láago báyìí ẹ lọ báyìí láago báyìí ẹ dì láago báyìí kàdálíkà sani asanawi sórí pé gbogbo ẹjọ́ tí mo rò láàárọ̀ láti bi àwọn sáré sanáwì yẹn mo ti fi kàdálíkà mo ti fi gbé mi síbẹ̀ ìyẹn pé kàdálíkà ó gbé nǹkan mi sínú tọ́ ọ bá ti rí kàdálíkà mọ́ lọ lásán mọ̀ pé nǹkan kan ń bẹ tí ń bọ̀ látẹ̀yìn tí wọ́n fẹ́ repeat ẹ̀ padà tí wọ́n á fi kàdáálíkà síbẹ̀ ọ̀pọ̀ náà alukoran dáadáa ẹ bá mọ tafsir dáadáa ló mọ̀ pé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni náà wọ́n á ní wàkàdáálíkà haram àwọn afẹ́ túmọ̀ ẹ̀ ní ìsìn tani ó túmọ̀ wàkàdáálíkà haram tí ó gbé ọ̀rọ̀ tí ó gbé mi jáde tani ó gbé ọ̀rọ̀ tó gbé mi jáde ya ẹ̀ka kí n bọ́ ahsan annahu haram ahsant báyìí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ tí wọ́n fẹ́ tó wọ́n ń sẹ̀ tí wọ́n fẹ́ repeat ẹ̀ padà òun ni wọ́n dá padà wa kadhalik ay alḥaramu ma shahidta alayhi wa halafta náà ìtumọ̀ ẹ̀ ni wọ́n ní tẹ́ ń pè ní haram náà bákan náà tá a bá fẹ́ mọ̀ òun náà ní nǹkan tí o mọ̀ dájú sáká tó o fọlọ́ ń búra lé lórí wípé kí ni nǹkan náà haram náà tẹ́ ń pè ní haram ó di mélòó báyìí ó di méjì ìyẹn ni pé nǹkan àti máa bá nǹkan lò lórílẹ̀ ayé láwa tá a bá jẹ́ mọ́mì ní òdodo mẹ́ta náà ni nínú ká máa bá lò ní ìbálòtọ̀ dájú sáká wípé halal ni nínú ká máa bá lò ní ìbálòtọ̀ dájú sáká wípé haram ni ọwọ́ kẹlẹ́ kẹta. ọ̀rẹ́ yìí tí bá ti ń ṣe tàbí kàmí kàmí tàbí ṣùgbọ́n tí ń ṣẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan tí bá ti ń padà tí ń lọ wájú tí ń gba wájú tí ń gbẹ̀yìn lọ́kàn rẹ fi sọ́díríkà nínú ọkàn rẹ fàhùwà ṣùgbà eléyìí ni a ń pè ní èyí tí ò dájú ọdọjúrú ni tó dojúrú ni ẹlẹ́ẹ̀kẹta ok kó lè bá yé wa ẹ jẹ́ ká fún alákòjúwe àti bàfà gbéjáde yìí hadith ni wọ́n gbéjáde hadith Nu'man. آه، آه، نعم قلنا صحيح في كلا نبي سواء هنا ال ال اها وان الحرام اها نعم اين بتعتقدون أنهم مشتبهات هي على ان الحلال بين وان الحرام وبين ذلك امور مشتبهات ànábì ń kì í fún àwa àlèhùnmá rẹ̀ wípé ẹlẹ́wọ̀n dájú sáká wípé ní tẹ́ ń pè ní halal ó clear ṣùgbọ́n tí gbogbo ayé ló clear fún kì í ṣe bẹ́ẹ̀ o torí pé àwọn tánàbí ń bá wí láàrin yìí kì í ṣe àwọn aláìmọ̀kan torí èdè mi máa ń lò bẹ́ẹ̀ nítorí ló clear sí wọn pé halal nìyẹn lọ́dọ̀ aláìmọ̀kan tí ò sọ mẹ́sìn yóò máa wò wípé intẹ́yìn pè ní haram yẹn kí ló pẹ́ halal ni torí pé ẹlòmíì tó bá he àdìsí ó lè máa lò lọ láláì mọ̀ kan ìjọba náà bí ti ní alhalal báyìí ọba yìí nù sẹ́mi pé léèké halal ni jẹ́ máa lọ kò sí wàhálà ní tí wọ́n sọ fún wa ni pé evidence inú alukur'an àti inú ọ̀rọ̀ anabi alayhi salatu wa salam báyà sí máa fi ṣe ẹ̀rí lórí ìdájọ́ méjì ni nínú ká fi ṣe ẹ̀rí lórí ẹ̀kọ́ làámọ́lẹ̀pà kó sì sọjú abẹ́ nìkíni ní kò ìkànnì àwọn eléhùn ogunlọ́gbọ̀n èèyàn ní ó ṣe kíni ni ọmọ tó jẹ́ àfa àwọn afáàlà ń bá sọ̀rọ̀ tọ́mẹ̀sì wọ́n gbọ́yé wípé ọlọ́run ọba fi àdíìsì yìí ó fi ááyà yìí ó fi ṣèdájọ́ lórí nǹkan báyìí pàtó pé halal ni ó sì fi ṣèdájọ́ lórí nǹkan báyìí pàtó pé kí ni haram ni èyí ò clear alhalal báyìí ni ẹlẹ́ẹ̀kejì ó tún máa ráwọn evidence kan náà tó jẹ́ sí pé yọ́ máa sọ fún wa pé haram ni nǹkan ó sì ó clear ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta kọ̀ làmọ́lẹ̀ ṣùgbọ́n jọ́ nínú kọjọ́ lókè tàbí kọjọ́ ní ìsàlẹ̀ ọlọ́run sọ pé innamal khamru wal maisir wal ansabu wal azlam rijsun min amali shaitan fajtanibu ọlọ́run sọ̀rọ̀ kí ni bẹ̀rẹ̀ khamru kí ló kọ́ rẹ̀ khamru ọtí tò ní èdè yorùbá àwọn pè lọ́tí kí ló haúsá ń gíà gíà àwọn pè ní ọtí tàbí gíà ní èdè haúsá tá a bá pè ló yìí àwa lè rẹ́ni tí ó máa ṣe nǹkan mi tó jẹ́ sí wípé orúkọ ń ọ̀pápọ̀ mọ́ orúkọ ń tí àyà gbé wa tá a sì mọ̀ túmọ̀ rẹ̀ ní èdè tiwa tá a mọ̀ sí kí ni ọtí ó lè pé ìdílé náà wà wà ń bẹ̀ tó igbó nìsí ṣe ẹ̀sọ́ ọtí wa nígbó sọtí nígbó àfa tá a lè pè ọtí nígbó ní ẹ̀ bá pè ọtí nígbó á sọ fún un pé orí rẹ̀ ò pé ọmọ tó ń sọ lọ bí wọ́n ti ń takọ pé ọfẹ́ rọtí wọ́n sọ fún ọ pé padà sí bí wọ́n ti ń tọ́tí àwọn òsè kíni àwọn ọ̀tọ́ ti ń dàrún so igbó táwọn wò yẹn nìsín evidence tí a fi sọ pé haram ni kì ṣe evidence tó wá straight tó lọ là á mọ́lẹ̀ pé igbó ẹ̀ gbọ́dọ̀ sí kíni ẹ̀ gbọ́dọ̀ mú ṣùgbọ́n kí láà fi mà á wádìí pé kí lọ́fà tó lọ́ ń fi ní ẹ̀ gbọ́dọ̀ mú ti gan-an ṣé nítorí pé kóró ni àbí nítorí pé ó dùn kì í ṣe nítorí pé kóró àbó dùn ọtí a máa dùn lọ́dọ̀ àwọn tó mú ìmíì sì máa kó lọ́dọ̀ wọn kì í ṣe nítorí taste lọ́dọ̀ fi haram ọtí ṣùgbọ́n nítorí resort tí ó ṣe kí ni tí ó mú nígbà aláwọ̀ sọ pé tí ń parí ọ̀rọ̀ innama al-khamru wal-maisiru wal-ansab wal-azlamu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. innama yuridu shaytan an yuqi'a baynakum al-adawata والبغضاء ويصدكم عن ذكر الله right results ọtí náà ọtí ntí ó dà rẹ̀ kí ni ọtí ó wà fi dá yẹn lẹ̀ yóò mọ̀ pọ̀lọ̀ yẹn lọ ok ọtí tí yẹn bá mu ìgò gúdà mẹ́ta ó lè máa hún rírà kí ọtí ó pa ṣùgbọ́n igbó tó o bá fa ìṣẹ́jú kan orí ẹ̀ lè fi kí ni orí ẹ̀ lè dà o ok èwo wá ló súnmọ́ kápẹ́ ní haram tó lágbára jù nínú gbó àtọ́tí dámi lóhùn ọmọ ìyá mi igbó nìyẹn sùmọ́tò ọba sọ fẹ́ntì mú gbó pé ọlọ́run ní nàmẹ́lẹ́ kámúrò wà lẹ́yìn ìsìrí ọ̀sán pé orí ẹ̀ ò pé ọ igbó ṣe wá jọ ọtí ìyẹn náà ń pè báwọn eré àwọn ẹ̀rí inú alukoran àtọ̀rọ̀ ànábì kan wà tó yẹ kó ń kọ́ báwọn òun ní lọ tààrà ọba wò dáadáa ó béèrè pé kí lọ́lọ́run ní á nǹkan ìṣe tọ́ba ti máa tọ́lọ́ ní amásí dé dání tọ́ba ti rí ìlà yẹn sábà bí yẹn nínú nǹkan míì lọ́wọ́ mọ̀ pé nǹkan yẹn bọ́ bá ṣe pọ̀ tó àti bí nǹkan yẹn ṣe kéré tó bẹ́ẹ̀ láǹṣe máa pé nǹkan yẹn náà kí ló kọ́ rẹ̀ haram. ràfà fi sọ pé lọ́wọ́fẹ́ àánú ọ̀rọ̀ pé wa bayna dhalika umurun mushtabihat àmọ́ ara wọn kankan tí wọ́n yọ ọmọ jọra wọn wípé ó báyìí ọjọ́ báyìí ọjọ́ báyìí tí wọ́n ò sì mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ sọ fún ọ pé kíní yìí tí yẹn kì í bọnu báyìí tí èsì ń tú jáde sílẹ̀ ìfì tí àwọn sọ̀hábà báyìí táwọn sàbí sì mú gbó báyìí ìjọba báwọn èèyàn máa rò pé bó wọn ṣe fẹ́ mú sìgá lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹnu tí wọ́n fi ń ké Qur'an tó náà ni wọ́n fi máa mú igbó lọ́wọ́ báyìí àti sí. sọ pé wàá máa há kàfé sọ́dúnrún fàhùwà ṣubhàn ṣubhàn nù wọ́n wà dákẹ́ kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ní kó stop àdìsí mi lọ́ọ́ la fi sẹ̀rí fún anábì alẹ́ sọ́lá tó wọ sàlám wọ́n sọ fún wa yìí pé dá má yàrí ibòkì ìlà má la yàrí ẹ̀rí tó fi wá ń mú ṣubú àmọ́lẹ̀ nù torí pé téèyàn bá sọ́ra ṣubú àlẹ́ tààrí èèyàn kéèyàn ó sì sè ọ̀pẹ̀ dá anábì ní fi sílẹ̀ má yàrí ibòkì nǹkan tó ń dáwọ̀ lé lórí dá fi sílẹ̀ ìlà má la yàrí ibòkì lọ síbi nǹkan tí èèyàn máa fàdí ìsìnyẹn ṣe exam bàbá ń ṣe exam lọ́wọ́ yáni pé bóyá ẹ̀ eh, option lẹ́pẹ́ option ni lẹ́pẹ́ a and b <laughs> eh, èyí tí wáyé pé a b c ni tó rò pé láàrin ẹ pé yá mo ń dáwọ̀tì sí c yẹn mo sì ń dáwọ̀tì sí b yẹn èyí tó bá dọ̀ lójú a iná ni kò sí kí ni ṣùgbọ́n kì í ṣe pọ́wọ́ àwọn ọ̀nà exam láì kàwé. ó ti kà á ṣùgbọ́n gbà tó ń dààmú ọpọlọ rẹ lọ́wọ́ kínní yẹn dàrú mọ́ lójú ọmọ ibi tó yà sí ọ wà á sọ pé tó jẹun wo ibi tí kò dà tí ò sí ìmìtí tó nǹkan jẹun yà síbẹ̀ bẹ́ẹ̀ náà ní tó o bá ń lọ lójú ọ̀nà ẹlòmíì tó máa fi ẹja gbà àbújá kò sì mọ̀ ní àbújá yẹn ọkàn fojú gẹ̀ẹ́sẹ̀ òkúta bá lọ báyìí ó yẹ ká lè lọ torí pé léyìí ìkọ̀dá olójú gbogbo ìgbà tí wọn náà sì tẹ̀sí ẹ̀ wò sọ jẹ́ ká àbámọ̀ àbá òjẹ́ ká àbámọ̀ <laughs> tó gba gbígbé ha múnùgbọ́nà yìí tá a bá gbà ó sì kọ́ ẹ̀kọ́ yóò rìn lọ ńgbà wá yọ àṣẹṣẹ padà wá síbi sẹ́ <laughs> báyìí sọ nípa báyìí báyìí ti máa lo ẹ̀rí nu ẹ̀wọ̀n ẹ̀rí ní tẹ́ǹpẹ̀ ní halal méjì halal tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn náà fi wá pé halal báyìí halal tó jẹ́ ọ̀ràn èèyàn halal tí kìí ṣe ọ̀ràn èèyàn méjì lòun méjèèjì lọ hàn halal tó jẹ́ ọ̀ràn èèyàn gẹ́gẹ́ bíi tawhid ọ̀ràn èèyàn kí ẹ máa béèrè bẹ́ẹ̀ dáa kí láti wọnú islam sẹ́yìn kí ẹ ṣe máa béèrè bẹ́ẹ̀ kí láwọn fi wọnú islam ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah sọ́yìn kọ́ ẹ̀ ṣe máa dá àwọn halal tó jẹ́ sí pé kìí sọ̀ràn èèyàn mandub ni ọwà ẹgẹ́ bí kéèyàn kókè àlùkùránì kí ah, a máa pè àkùkù mà bóyá tàbá ké kùránì bóyá halal ni àbí ìṣe halal kì í sì sọ̀rọ̀ yẹn kókè kùránì ṣùgbọ́n iṣẹ́ olóore halal tó wà báyìí nù ọ̀wọ́n á rí haram tó wà báyìí nù ẹyọ kan náà mo rí òun náà ni haram gangan so orí makiru nínú ìjọ wàbáyìí náà hùwà umurun mustabihat ibẹ̀ ló jù sí makiro tó jù sínú tọ́ba tí wàá jù síbẹ̀ kí lọ́wọ́ àti sóòsì makiro ní àbófin makiro lẹ́ òfin lẹ́ dáàmà yàrá ibùk ìlàmà làyàrá náà sọ pé kí ni ka makiro ni ẹ makiro ni ẹja sí à tọ́ba sí ọmọ nani ẹ ọ lo hadith dáàmà yàrá ibùk ìlàmà làyàrá àwọn afáàní kì ní haram ni àwọn afáà kan sọ pé makiro ni sọmọ pé nítorí kí wò sí ni pé ṣùgbọ́n jẹ́ ń páàkì ẹ̀ mọ́kínú haram kí ni bá jìnnà sí nǹkan yẹn so eléyìí ni díẹ̀ nínú àlàyé tó wà náà ọ̀rọ̀ yìí imam wa muslim rahimahullah ta'ala àtẹlùmínà náà àwọn aládìs tí wọ́n gba àdìsí النواس بن سمعان البر حسن الخلق البر حسن الخلق هو أن والإثم ما حاك في نفسك وكرهت أن يطلع عليه الناس نعم والمصدوق من بان فتحه والمحذوق من بان حتفه wọ́n ní ẹni tí ọlọ́run bò láṣìírí òun náà lẹ́ni tí bíbá àṣírí rẹ̀ náà lẹ́ni tí àṣírí ẹ̀ bò bá ṣe tún náà nù ẹni tọ́lọ̀ ń bò lásìrò náà ní ẹni tí àṣírí ẹ̀ bò wọ́n ń fẹ́lẹ́ ìṣàlàyé fún apé ìpìlẹ̀ ní pé ká bora wa lásìrò ẹlòmíràn ìbò lásìrí ní ìsìn lọ́dọ̀ wa owó la mọ̀ sí ẹ̀dàkùn ọlọ́run bomi lásìrí àwọn ọlọ́run máa bò wá lásìrí àwọn èèyàn sàmì dáadáa torí pé ìtumọ̀ bomi lásìrí lọ́dọ̀ àwọn Yorùbá òun ni kíni kú dí ni lọ́dọ̀ tiwọn owó ni ọlọ́run jẹ́ ká sì rí wá bò àwọn yẹn sàmì dáadáa owó ní amínú pẹ̀lú ẹ̀ wọn mọ̀ pé tá a bá ní mọ̀sítúù ẹ̀ńtà bò láti rí kìí sọ̀rọ̀ owó owó kan lè jẹ́ kan nú ẹ̀ tó bá yá padà ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ òun náà lẹ́ń tá a bò láti rí tá a jẹ́ kí àṣírí rẹ̀ wọ́n hàn síta ní pé kò lẹ́kọ̀ọ́ àfẹ́sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sẹ̀ tó dá àfihàn síta tẹ́wọ́n lọ́lọ́ ń bòyàn láṣìírí ní ẹ̀sìn yẹn ni pé ọlọ́run ọba ò fi ẹ̀ṣẹ̀ rẹ̀ kò fi hàn ara yìí tàbí ó fi hàn wọn kan ṣùgbọ́n àwọn yẹn wọ́n jẹ́ ní ti máa bo èèyàn láṣì ọlọ́run bò láṣì àwọn máa ṣàdúrà pé ọlọ́run bò wá láṣì allahumma asturna bisitrika aljamil allahumma asturna bisitrika aljamil allahumma asturna bisitrika aljamil èèyàn wọn gbọ́dọ̀ má nílò bíbú àṣírí bíbú àṣírí tẹ̀sìn torí wípé kọ̀sẹ́ni tí kìí ṣe ẹ̀ṣẹ̀ bó ti wulẹ̀ kọ́ sátó ọjà síbẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá bọ̀ láti rí ayé òní ṣe kíni ayé òní rẹ̀ rí wàlmàstúr ẹni tá a bò láti rí mọ́nbá náà sí tìrò hù òun náà lẹ́ni tá sì rí òtún síta tá rí ẹ̀ bò dáadáa ẹni tá a tú láti rí mọ́nbá náà hàtìkù hù òun náà lẹ́ni tí a fi ṣẹ̀sìn sáyé ṣùgbọ́n tí wọ́n mú jáde yìí wọ́n sọ fún wa pé kódà ká máa túra wa láṣìírí ṣùgbọ́n ọ̀dà ká máa búra wa ní àṣírí bẹ́ẹ̀ wá ni ẹ jẹ́ ká lọ mọ̀ pé bíbú àṣírí méjì nínú kó o bóra rẹ láṣìírí fúnra rẹ tàbí kí ẹnì kejì ó ṣe kíni kó bọ̀ láṣìírí méjì alákọ̀ọ́kọ́ kíni sétérò nafs kí wọ́n gangan kó bóra ẹ láṣìírí ara ìsìláàmù bí yìnyín bá ń ṣe ń tẹ́ ọ̀dà fipamọ́ táyé pọ̀ ń hùwà tí ọ̀dá nú ẹ̀ṣẹ̀ mọ́tò wá gbé jáde tó bá tún ti gbé jáde ẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀ nu asàpèjúwe ẹni tí mo gbólẹ̀ ẹ̀ka ní sábí tí bá ń yọ ọmọ lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ní aago mẹ́rin ìrọ̀lẹ́ yóò jókòó wájú tààrà báyìí yóò máa fà báyìí àwọn ọmọ kéékèèké wa máa kọjá ṣe mọ̀ pé ó ti ń pè wọ́n pé ẹ máa bọ̀ ẹ wá sí kínú ẹ wá fagbó so ẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀ ni tí wọ́n sọ nù bẹ́ẹ̀ náà lọ́lọ́tí tí bá ń yọ ọmọ tínú yàrá ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n pété ń fi pamọ́ yẹn ẹja kí pé ọ̀gá ni ọ yìí máa nìdí ẹ̀ ń bẹ níbẹ̀ ìwọ gán mà pé kò sí kí ni kò dáa ló fi jásí pé ìrìnà méjì tá a wí ni alákọ̀ọ́kọ́ òun náà ni bíbú àṣírí ara ẹni fúnra ara ẹni kò níbi ẹ̀ṣẹ̀ ẹni bí kéèyàn fúnra ara rẹ̀ kó fi ẹ̀ṣẹ̀ tí ń dá kó fi pamọ́ ìyẹn má fẹsẹ̀ ara yẹn pamọ́ àwọn ẹ̀rí ẹ̀pọ̀ náà alukoran ọlọ́run bá sọ pé la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawl ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ wípé ló fi jẹ́ sí pé ní orúkọ ọlọ́run oní àárín àsìtìr àsìtìr ọba abonilásì hadith pọ̀ nínú yẹn àwọn tí wọ́n fẹ́ túra wọn láti rí ẹsẹ̀ tí wọ́n bá nẹ́bì alayhi salatu wassalam tó ṣe sìnà tọ́wọ́ bá ànábì ó ní ya Rasulullah tahhirni ànábì jókòó láàrin agbó <laughs> láàrin agbó lànábì wa ó sì wà ó ní ya Rasulullah tahhirni wà ànábì fọ̀ mí mọ́ kí a lọ wá sí ó lóun ṣe òun ságbére ó sì níyàwó lé ṣe é mọ̀ pé fọ̀ mí mọ́ ìtumọ̀ ẹni pé ẹ̀rì mi mọ́lẹ̀ kẹ́ sọ mí ní òkú pa hadith gbé wáyé pé anabi kọjú kúrò lọ́dọ̀ ẹ̀ anabi ṣe kíni wọ́n wọ́n kọjú kúrò lọ́dọ̀ ẹ̀ wọ́n kọjú kúrò lọ́dọ̀ ẹ̀ ó tún wá bá anabi níbi tó tún kọjú sí ya Rasulullah tahhirni wọ́n anabi fọ́mọ́ anabi tó kọjú kúrò lọ́dọ̀ rẹ̀ ó tún kọjú sáàyè kẹta ó tún lọ bá anabi ya Rasulullah tahhirni ah, ah. ó tún bí ẹ̀mẹ́rin báwọn sísè àwọn ah alábi wa ń tọ alábi ẹni pé léyìí ó serious gan alábi wa ń àbíká junun àbíká junun sí ìsìnkú rí ẹ dà ọlọ́run bọ̀ láṣìírí wọ́n wá tún wá gbéra rẹ sáyé pé ká ká fi ká discipline rẹ ní jìyà tẹ̀sìn ọmọ ta kú ó ní nǹkan kan ṣeun ó ní nǹkan kan ṣeun tó nígbà ọ̀rọ̀ délẹ̀ fún báyìí ànábì pàṣẹ fáwọn sàdúgbò tó eléyìí ni a fọ̀ wọn mọ́ o a sì pàṣàmọ̀ pàṣàmọ̀ pàṣàmọ̀ fún kò sí kí ni kò gbọ́ apẹ̀nà afojú sọ̀rọ̀ afi ìwà sọ̀rọ̀ kò gbọ́ ẹ̀hí ọ̀yà ẹ̀ mọ̀ mú lọ wọ́n bá mú radiyallahu ta'ala anhu wọ́n bá mú ó dìbìtì àti máa lẹ̀ ẹ̀ ń sinà lóko pa ló fi jẹ́ sí pé inú ṣẹ̀rí àwọn máa ń sọ yìí pé kò sẹ́nì kankan tí wọ́n ṣe hádù fún hádù ni ìjìyà ẹ̀ṣẹ̀ ń sì ná kò sí ní tí wọ́n ṣe ìjìyà ẹ̀ṣẹ̀ oníṣìnà fún inú ṣẹ̀rí à látìgbà tí ànábì ti bẹ̀rẹ̀ àríṣàlátù wàsálàm tí wọ́n fi kú láyé tó wá jẹ́ pé ṣàhádà la fi mú ń ṣìnà pé àárí mú wọ́n ní òsì wọ́n lè ń tọ́wọ́ òjò ẹni tó jẹ́wọ́ fún rẹ̀ lọ yẹn ni pé àwọn oníkọ́ìdà òṣòlíyà wọn a máa sọ yìí pé sayyidul adilla al-iqrar aw al-iqraru sayyidul adilla kọ́ jẹ́wọ́ fúnra ara rẹ̀ òun ni bàbá evidence bàbá délé ẹjọ́ ní ìsìn ẹnìkan bá jáde wá tó ní ẹ wò orúkọ òun jẹ́ báyìí nǹkan báyìí nǹkan báyìí òun jalè níbi báyìí níbi báyìí ẹ wá ní ọmọ mẹ́lẹ́rìí wá ẹ kí tún nìyẹn kò sí ìdí ẹ̀rí wọn ti ẹ̀ fúnra ẹ̀ lọ́wọ́ aṣọ fún fúnra ẹ̀ wọ́n ní wọn ò ṣèdájọ́ lórí oúnṣìnà kankan tí wọ́n rí gbámú báyìí àyàfẹ́ ń tọ́ba wá jẹ́wọ́ fún rẹ̀ torí gbogbo ọ̀nà yòókù tá a fi máa ń gbà mú ṣìnà kò í zì ẹni tí ó gba bẹ̀ òun náà bílálà ń dún lẹ́yìn ẹ̀ lọ́wọ́ torí pé tí o bá rí pé ẹlẹ́rìí mẹ́rin ìwọ tẹ́ bá rí pé mẹ́ta tí ọba kẹnikẹ́ni tẹ́ ẹ̀ rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn dáná òun sì fírìntì ẹ̀ ẹni tẹ́ ẹ fẹ́ sọ pé ó ṣe ṣìnà fírìntì ẹ̀ bó lẹ́sẹ̀ wá rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó sì wọ́n gbà tí ó rí tiẹ̀ náà dàrú ẹnìkan kọ́kọ́ rí ńgbà tí ń wà lórí obìnrin àbí ó sì rọ́kùnrin àtọ̀rọ̀ ó lójú wọn ah, ẹ̀yin rèé sọ́mọ̀ pé ọlọ́mẹ́rì kejì wá ọlọ́mẹ́rì kejì wá ká ní pé wọ́n ti ẹ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe sìnà lọ́wọ́ ni kó tó mẹ́rẹ̀ẹ́rì kejì dé tí wọn ò ní sì fẹ́ parí ẹ̀ ọmọlẹ́rì kejì dé oní àtọ́pẹ́ ẹ̀ẹ́n àwọn náà rí ọ̀tún and then kínní gan tí wọ́n bá ń ṣe yìí wọ́n yìí ṣe ń gbangba alẹ́ làwọn ń sìn àmọ́ ṣe kínní wọ́n yìí tan náà bó ló ti wá rí ló fi jẹ́ sí pé kò ṣẹlẹ̀ àfikún tí wọ́n á jẹ́wọ́ fúnra rẹ̀ so eléyìí bí tá a ti lọ ọ̀hún náà ni bíbò láṣìírí ah, ẹ̀yìn tí ọ̀nàbẹ̀wá ni ẹ lọ ṣèdájọ́ fún nínú tan rẹ̀ wọ́n lọ ṣèdájọ́ fún nígbà tí ọwọ́ kínní yìí bà wọ́n wọ́n bá sá àwọn tàbí tún lé wọn wọ́n tún fòkò sí kíni wọ́n fi sìn wọ́n tí wọ́n fi rí pa nínú àwa délé ànábì wa ń sọ fún wọn pé ah ń bò ti sá yẹn ẹ bá sí kíni ẹ bá fi lẹ ọlọ́run ọbúrúsọ̀rọ̀ yà ànábì pé bil mu'minina ra'ufur rahim ẹ̀yin ará nàìjíríà bẹ́ẹ̀ bá mólè lórí títì lásán ẹ bẹ́ẹ̀ ju táyà sí lọ́rùn rẹ̀ sí ìdájọ́ wa nù ìbínú òdì ni ẹni tí kò bá ò ní ma tí ò máa tí ò dáadáa ní ma bí sẹ̀ríà ìsìlámù wa máa bomi sí àfihàn ò má bínú òdì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ fẹ́ fìyà jẹ lẹ́sẹ̀ ju ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ nínú àwọn ọmọ ádámà nìyẹn bọ́mọ kan bá bá ṣèṣì mú five naira rẹ̀ etí tó gbà owó tí ó fi tọ́jú etí yẹn ó sì ju five naira bọ́lá ti dá wa nìyẹn a kanra discipline ẹlẹ́sẹ̀ ju ẹsẹ̀ lọ sọlọ bí jẹ́sí pé ìpìlẹ̀ ni pé kábúra wa láṣìírí fúnra wa kẹfún mọ́sán fún wa pé méjì ni kéèyàn bóra èèyàn láṣìírí ìpìlẹ̀ Islam ni kéèyàn wá bo àṣírí ọmọ ìyá rẹ̀ òun náà ní kíni ẹlẹ́ẹ̀kejì kódà anábì náà sọnù hadith mi báyìí mọ́mọ́ Ahmed ó ní kullu ummati mu'afa illa al-mujahiri gbogbo ọjọ́ mi anábì ní sọ́wọ́n gbogbo àwọn àlè ó máa mi lọ́lọ́run ti sàmójúkú òfin ọlọ́run ti sàmójúkò fún ọ wípé ẹ máa rọ́nà gbégbà bẹ́ẹ̀ bá tiẹ̀ dẹ́sẹ̀ èmi ọlọ́run ọba mi aláàánú ni mí ẹ wá bá mi ṣùgbọ́n àwọn awo ni wọn ò ní rọ́nà gbégbà alimotiahirin àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ní gbangba yé tí wọ́n dúró ti báyìí pé yẹ́ẹ̀sì àwọn ló lè yẹ́ẹ̀sì àwọn ni bàbá ń sìn náà yẹ́ẹ̀sì àwọn ni ń bídíà àwọn ni orí òkú làwọn máa gbé ń tà wọn gbogbo nǹkan tí ọ̀dà làwọn máa ṣe náà síbí eléyìí anábì ní àwọn èèyàn ò ọlọ́run ní fún alálàáfíà ẹni pé wọ́n ṣàìsàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣetìrò alàlùkọ́yì kéèyàn bá sílẹ̀ ẹnì kejì sílẹ̀ náà dáa bẹ́ẹ̀ ni ó dáa ṣùgbọ́n lófin kí ẹsẹ̀ gbogbo ẹnì kejì láwọn máa bò láṣìírí wọ́n tíṣà ọmọ rẹ̀ ń sẹ̀ sáàmù lọ́wọ́ ọwọ́ àti ti ń jíwèé lọ́wọ́ ṣé ó pèlè náà láṣìírí ẹ̀ṣẹ̀ sì ní ń dá torí pé gíṣù ni àìbòrú ẹ̀ àìní ború ẹ̀ àwọn àṣírítà ìbò lọ́dọ̀ ẹnì kejì àwọn àṣírí tó já sí wípé kìí so nìkan ni yóò jàǹfààní hùn àǹfààní tó bá jẹ yẹn yóò kó bá kíni ẹnì kejì àìbò àṣírí ẹ̀ṣẹ̀ ẹnì kejì tá a máa bò òun náà lè tó sí pé òun nìkan náà ni ọmọ dá nǹkan rẹ̀ hùn rìsọ́ọ̀tì ẹ̀sẹ̀ yẹn onìkan ló ti kíni onìkan ló ní ẹ̀sìn yẹn lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ sí pé aburú rẹ̀ ń bẹ́ nìkejì àá ọ̀gbọ́dọ̀ bó èèyàn gbọ́dọ̀ bó yẹn ló fi jẹ́ sí pé àárín èèyàn gbọ́dọ̀ mọ̀ mọ́ ìpìlẹ̀ kíkà gbé nìkejì wa ní àṣírí níbi ẹ̀sẹ̀ tá a bá rí tí mo ti nìsín kí sí wà sáré lọ sọ pé ah hey ìmáàmù ọ̀hún yín ní masalasi mo rí tí ń ṣe kí tí ń mutí ọ̀gbá ìṣèbá torí pé kìí ṣe pé á ní tọ́ba mutí tọ́ba kírun kò ní ìwọ̀n tí ọba jẹ́ sí pé bọ́yá tọ́ba ti rẹ́pọ̀ máa ti ń ṣe mímu tí ò pọ́lọ́wọ̀n nígbà àwọn ènìyàn ṣùgbọ́n kọ́ńtà jẹ́ sí pé ìgbà tó fẹ́ mú ìgbà tó fẹ́ kírun yẹ kó ṣe kíni kó làkàyọ̀ wà mẹ́ ṣùgbọ́n kí lọ́wọ́ á ìgbésẹ̀ mi ló gbé kí ṣe pọ́wà tó láṣìírí síta sóyè bàbá mi ìkànnì bákan náà nínú àwọn ẹ̀rí tí ń sọ fún wa pé alebora alebẹ́ni kejì láti rí níbi ẹ̀ṣẹ̀ wọn náà ní anabi alisalaam salaam ni man satara musliman satara allahu yawmal qiyam ẹnikẹ́ni tó bá bọ ọmọ ya rẹ̀ kan láti rí ọlọ́run ọba yóò bò náà láti rí ní ọ̀hún anabi náà máa ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí ó bá pé n tó léwu àwọn pé má bá lo àkọ́wá mi yaquluna kada wa má bá lo àkọ́wá mi yaf'aluna kada àwọn sọ pé kí ló ń sàwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí ó sì mú ọkọ wọn sòmọ́kọ̀ ọ̀fẹ́ ti kíni ọ̀fẹ́ dá ọkọ wọn kí ló ń sàwọn èèyàn tí wọ́n ń sọ báyìí ọmọ orúkọ wọn sòmọ́kọ̀ ọ̀fẹ́ kíni ọ̀fẹ́ dá ọkọ wọn àwọn ààyè táyà tí máa bà sírí ẹlẹ́sẹ̀ òun ṣùgbọ́n àwọn ààyè kan wà tá a gbọ́dọ̀ bà sírí ẹ̀ irú tí mo sọ fún ọ yẹn bákan náà òun ṣe bídíà àwọn ọ̀gbọ́n là fáyé a lábàjá ó fojú jẹun súnà ni o kí ló gbá ẹ òun bídíà yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa sọ yẹn torí pé ilé òun ó tún ti wọnú nàṣíhà àdínú nàṣíhà ó sọ nàṣíhà fún ọmọ ànábì kọ́mọ́ bá a ṣe tẹ̀lé àánú wọ́n bá a ṣe rò ọ̀nà lọ́wọ́ àbọ̀lọ̀ bẹ́lẹ̀ ńlá sí i a ṣe yẹn nítorí wípé yóò kó bá kí ni ẹ̀sìn àgbọ̀dọ̀ bò èyàn bá náà so ó jẹ́ fúnra yí pé n tẹ́ ń pè ní bíbò láti rí mélòó ni méjì kó o bàtírí ara rẹ kó o níbi ẹ̀ṣẹ̀ kọ́mọ́ fi sọ́fá yí ẹlẹ́ẹ̀kejì kó o bàtírí ẹni kejì rẹ níbi ẹ̀ṣẹ̀ tí ń dá kọ́mọ́ tó àṣírí ẹ̀ṣẹ̀ yìí ìyẹn tí kò bá jẹ́ sí pé nítorí ìtẹ̀sìn ni tó bá yẹ pé sìn ní bá ń dàrú máwọn yẹn lójú so àárín bò ní àṣírí mẹ́rin á ṣàlàyé kì í sóhun gangan la míì àfẹ́kọ́ ba ẹ̀sìn jẹ ni náà. وإذا سمعت الرجل يقول فلان ناصبي فاعلم أنه رافضي وإذا سمعت الرجل يقول فلان مشبه أو فلان يتكلم بالتشبيه فاعلم أنه جهمي وإذا سمعت الرجل يقول تكلم بالتوحيد واشرح لي التوحيد فاعلم أنه خارجي معتزلي أو يقول فلان مجبر أو يتكلم بالإجبار أو يتكلم بالعدل فاعلم أنه قدري لأن هذه الأسماء محدثة أحدثها أهل البدع نعم eléyìí ni àgbékalẹ̀ mìíràn tí wọ́n fẹ́ sọ fún wa pé bọ́ọ̀lù láti máa ma àwọn oníbídíà pẹ̀lú orúkọ wọn lẹ́tọ̀ọ̀tọ̀ mọ́sọ̀tà kan bí kan báyà ń gbà náà ti pẹ́ pé olùkọ́ mi kan wà wọ́n ti kú báyìí rahimahullah àwọn náà ni sheikh ghalib awaji wọ́n jẹ́ ntọ́kọ tí a ti ń pè ní firakun mu'asira firakun mu'asira wọ́n bẹ́ẹ̀ máa tábà sàfà àwọn yẹn wọ́n kọ́ alọ́jọ́ kan wọ́n ní báyìí ṣe dúró yìí kò sí orílẹ̀-èdè ayé tọ́jú orílẹ̀-èdè mùsùlùmí táwọn dé táwọn bá wọn bí díà àwọn ọmọ ọmọ wọn yàtọ̀ síra wọn pé eléyìí bí díà tiẹ̀ rè láì tí sọ̀rọ̀ wọ́n ní ha bó bá sọ pé ee bó lẹ́sẹ̀ ẹ̀ ń wo sẹ́ni bó lẹ́sẹ̀ á dá wọn mọ́ wọ́n nítorí báwọn ti nígbà àwọn ìbá kọ fírà kó mọ̀ á sírọ̀ <laughs> tọ́tọ́ kọ nípa àwọn sect tó jẹ́ pé modern sect ni tẹ̀wá ní kò ní mọ̀ wọ́n wọ́n ti àwọn ti jáde dáadáa àwọn sì ti dá wọn mọ̀ ilé ìkíní ni ilé ìgbani ilé àwò ni ṣùgbọ́n ẹ̀ náà ni àfáàfẹ́ fáwa náà lápèjúwe tá a fi máa dá wọn mọ̀ kọ̀ọ̀kan èmi náà wà bá a ṣàlàyé àwọn kọ̀ọ̀kan tó jẹ́ sí pé ọ wà nítòsí wa tí kìí ṣe ìdáhùn àfáà sọ yìí bóyá táyé bá gbà wá wọ́n sọ fún wa pé tọ́ ọ bá gbọ́ tẹ́nìkan bá ń sọ wípé fùlànù náà ṣèbí bó ti jẹ́ sí pé kí n kọ́kọ́ ṣàlàyé kan wípé àwọn àpẹẹrẹ tá a fi máa dẹ́hùn bíbí àmọ́ tọ́lá bẹni pé àfáà wa emphasize lé lórí púpọ̀ jù ní òtí òun náà ni àwọn àpẹẹrẹ a lè pín sí bí ọ̀nà mẹ́rin sá a lè pín sí bí kíni ọ̀nà mẹ́rin àpẹẹrẹ àkọ́kọ́ àpẹẹrẹ ìṣesí tí bá ń jáde látara wọn níta mẹ́rin pẹ̀lú ìṣesí ni pé tí ò jọ ọ̀rọ̀ sísọ hmm, ìṣesí wọn wà máa sọ fún wa pé tọba ti rí ṣe báyìí ó ń bí díà ni tọba ti rí ṣe báyìí ó ń bí díà ni tọba rí ṣe báyìí ó ń bí díà ìkànnì ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ tá a lè pé bil alfam ọ̀rọ̀ tí bá ń jáde lẹ́nu tọ́ba lẹ́nìkan tọ́ba mọ́nítọ́ gbólóhùn kan báyìí sáǹtẹ́nu ọmọ lọ́pọ̀lọpọ̀ gbà bàbá ti gbọ́ àwọn ẹ̀dà àwọn onábàárò sóyìn tó máa béèrè pé wọ́n ti sọ pé Allah yóò ṣe dáadáa fún wa Allah yóò gbé wa lọ sí sánmà Allah yóò ṣe àwọn ọmọ làwọn ẹlẹ́wọ̀n ẹ̀rù náà báyìí ló ṣe lọ tọ́ bá ti ra àwọn tọ́ wípé tẹ́ bá ní àfáàwà ṣéèkù kìnníkan kìnníkan tọ́ bá ní radiyallahu anhu àwọn òwúrọ̀ àwọn ẹlẹ́wọ̀n. ẹ̀sọ́ ti yọ bá ní gbogbo ilé wọn gbọ́dọ̀ mọ́ kò ní ìdí ọ̀sẹ̀ máa béèrè pé ṣé sófin wọn tó bá ti ṣe báwọn ti mọ̀ pé kò ní ìdí á béèrè mọ́ bí ọ̀wọ́ inú ẹ̀ tán ọ wà nítòsí wọn ṣùgbọ́n àwọn èèyàn àfa wa tún mú ìran kejì wa ń bí wípé tó ń gbólóhùn ẹnu ń bẹ̀ táàfin máa mọ̀ pé lábájá tó bá ti lè sọgbọ́ ọ̀rọ̀ òun ó ti di kínú òdìdó ń bìjà ọ̀pọ̀ o ló fi jẹ́ sí pé àmọ́ jìnnà sáwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ pé ìpìlẹ̀ halal ni ṣùgbọ́n nítorí ikú ti fi símbọ̀ fáwọn ń bìjà ó yẹ kó ṣe kí ni kó jìnnà sí i kẹ́nìkan sàdúrà ní kọ́ sọ̀rọ̀ ní kótóbà jímọ̀ kọ́ wá ní. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى آله وأصحابه أجمعين ìyàtẹ́ni máa wò pé àà èyí tí a ti láti fàtí èlè máa ó gbélé kọ̀ ọwà rí mi mà á mo rò pé báyìí kẹ́nìkan dé lẹ́kṣọ̀ kọ́fẹ́ ti lẹ́kṣọ̀ kọ́ wa máa sọ pé sọ́lẹ̀ àlá Muhammad sọ́lẹ̀ àlá kọ́ wa lé pé gbogbo yẹn lẹ́nu ọwọ́ àfibí ṣẹ́jú mẹ́fà sí yẹn lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ẹ̀sẹ̀ wàá bẹ̀rẹ̀ ẹni máa wòye pé dó sí àsàlásù lẹ́sẹ̀ kẹ́ni lẹ́dálẹ̀ báyìí gbogbo àwọn nǹkan àwọn ìyá gbọ́dọ̀ sọ́ra hikma ni fíkíwù ni kìí ṣe gbogbo ń tà jù lẹ́lọ́ jẹ́ haram àwọn kankan wà tá jù lẹ̀ nítorí wípé tá a jù lẹ̀ yọ́ ma jẹ́mi àwọn èèyàn máa ṣe tàbí ṣùgbọ́n sí ọ àjùlọ ẹ̀rẹ́ ó ti di símbọ̀ fáwọn kan so yí dáadáa bá so nípa báyìí ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta èèyàn máa ń dán bí dí àmọ̀ pẹ̀lú mẹ́ìlù ẹ̀ mẹ́ìlù hó sànà òhó ṣógbòhó àfáà náà sọ yẹn náà padà bí èèyàn bá ṣe ń sún máwọn kan tó a lè máa mà pé àwọn ah, bídí àlọ́kùnrin tí bá ń súnmọ́ wọn tí ń súnmọ́ wọn wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ń jẹ ó tún yìn wọ́n ìgbà ah, wọ́n gbìyànjú ah, àwọn àfáà wa nígbà tí wọ́n ń bẹ láyé ìgbà kan tí wọ́n bá hàn tù báyìí la ilaha illallah muhammadu rasulullah wọ́n fi hàn tún jagun o tọ́ ọmọ fúta wá sí ń gbọ́ yẹn kí ni ń ṣe ni ọ̀hún ròyìn kínú òun náà ń àwọn yẹn máa wò pé ọ̀dà ah, bóyá ni yẹn hàn tù nù lé ní bóyá èyí á ṣe àbá tẹnumọ́ hàn tù látàárọ̀ hàn tù is writing hàtù ní àtọ́ di hàn tù ìdíbọn náà ní ta kọ́ta wá ń sọ pé nǹkan gidi kan ni. bí ìgbà tó ọmọ kékeré ń kọ ab sínú kíláàsì àbí alif bá klaasị ní kíláàsì àǹtù náà ló náà ṣe wọn bọ́ bá sì lè náà ó kó pépà sínú kínní ní jẹ́ àbí ebi náà wọ́n fi hàn àǹtù àbí kan yàtọ̀ síra wọn ó kọ ẹ̀ kan yàtọ̀ síra wọn nǹkan kan kó yòrò bẹ́ẹ̀ kó pé hàǹtù náà ni àbí èsì hàǹtù ni hàǹtù náà nínú náà sòtọ́ ti gbọ́ yẹn ọmọ àfúrà pé ha sì sí pé ní yìí ń hàǹtù ni àbí ń pèpè pé káwọn ti hàǹtù ọmọ àti kíni ọmọ hàǹtù lọ gbogbo àwọn ilé wọn tọ́ ti rí yàn bẹ́ẹ̀ náà níbi àwọn ń dá wà tó gbajú gbogbo kí wọ́n sọ pé ha n ti jọ ń ṣe ipa tí wọ́n kó ipa tí wọ́n kó ah! mi ò mẹ́ni ó ti yé wa ń bẹ̀ wọn a máa mọ̀ pé ah, òun gan àfẹ̀mọ̀kọ́mọ́jẹ̀ sí pé ó ń yọ ọ lọ ẹlẹ́kẹta nù kíyàn máa ròyìn ombidia tàbí kọ́ máa súnmọ́ wọn pẹ́kípẹ́kí kánjọ máa lọ kánjọ máa kánjọ máa ẹlẹ́kẹ́ni kò ròyìn wọn o ṣùgbọ́n bẹ́ẹ̀ má bílẹ̀ ń pa wọn kò ní sọ̀rọ̀ wọ́n lè pé wọn kò sí tọ́kàn pẹ̀lú yẹn ẹ̀sà kéwù ní ká kéwù ká máa lọlé ṣùgbọ́n lónìí wọ́n jọ jókòó ni lánàá wọ́n jọ jókòó ni lọ́la náà wọ́n tún jọ ń jókòó lọ náà yìí lọ́túnla náà wọ́n jọ ń jókòó lọ náà yìí ojú ò sì tì pé kò àṣì níbi kan tó yẹ kí wọ́n fọ́ọ̀sì ìrìn sí ni mùkálátọ̀ wà mùjálásà mùkálátọ̀ tó ahlil bídà wà mùjálásà tó hùm. bí yàrá ń lá sámú ń bídà tí wọ́n jọ ń jókòó tí wọ́n jọ ń lò dé ara wọn papọ̀ a máa mọ̀ pé náà ọ̀dà bẹ́ẹ̀ ni kó ṣe kí ni ó ti jọyìn kọ̀ọ̀kan kéde ẹ̀fà yìí nù ẹ wá já ka ẹ̀yìn tí àfa mú wáyìn wọ́n ní tí wọ́n bá ti gbọ́ tọkùnrin kan sọ yìí pé fúlánù náà sì bíi àwọn tí ẹ̀ pé ń bídí àyẹn lóríṣiríṣi ní ẹgbẹ́ báwa náà sì mọ̀ nínú àpèjúwe tá a mú wálẹ̀ kan wọ́n ní tí wọ́n bá ti rẹ́nìkan tí wọ́n sọ yìí pé lágbájá náà sì bí yù ọ̀tá àwọn ará ilé ànábì náà sì oní àlẹ́ tí ń bá ará ilé ànábì tí ń bá wọn sọ̀tà náà pè ní náà sì bí ní tí kó lè bàyẹ̀ wá dáadáa àfẹ́yìn yìí ó ń pe nàkíbùn làmọ́ ọ̀gájì ní pé nọ́ọ̀sì bí ó kọ pẹ́ẹ̀nì yìí ń jẹ́ pẹ́ẹ̀nì bákan èèyàn ló ná ọwá ń pe àfà Ismail Ọ̀yọ́wí ọwá ń pe àfà Ismail pé nọ́ọ̀sì bí lọkùnrin yẹn ọ̀tara alẹ́ ànábì ni ó ọ̀tara alẹ́ ànábì ni ó wọ́n ní kọ́ ọ la pé kọ́ ọ la mọ̀ pé pẹ́ẹ̀nì yóò sí ẹyin ni ó nọ́ọ̀sì rọ́fìdì àwọn ṣíà inú ìjọ ṣíà ló ti kíni lọ́wọ́ èsì tó fi ń pelé ní nọ́ọ̀sì bì kìí sì ṣe nọ́ọ̀sì bì torí kọ́ jẹ́ àlò súnà ni ǹjẹ́ mìíràn pẹ̀lú èèyàn tẹ́ ń bẹ́ẹ̀ ni gbogbo àwa tá a bá kọ́ lò súnà nàbì sallallahu alaihi wasallam tó o bá ti lẹ́nu ìkájọ́ bá ń pè àpé nọ́ọ̀sì bì ọ̀tá àdínyà ọ̀tá hasan ni wọ́n ọ̀tá hussein ni wọ́n wọ́n kórìíra Fatima bí ìgbẹ́ni kórìíra Fatima tí bá ti ń suspect lọ́mọ pé tí ń wí bá ń jáde kí ló kọ́ rẹ̀ mi fídíà rẹ̀ nínú àwọn ṣe àlọ́wà tó ti yọ tó bá ti rí nìkan tí wọ́n sọ pé ah báyìí ẹlẹ́ẹ̀kejì tó bá tún ti gbọ́ ẹnìkan àwọn ẹ̀jẹ̀ kan tí wọ́n ń pè lágbájá mushabihun àwọn eléyìí wọ́n máa ń fọlọ́hún wé èèyàn ni wọ́n máa fi ọlọ́hún wé kíni èèyàn ni. àwọn fúlànù yàtàkàlámù bí tẹ̀síbíì tàbí kọ́ máa sọ pé lágbájá kò tiẹ̀ mọ́jú kọ́ máa fọlọ́run wí nǹkan lọ kọ́ máa fọlọ́run wí èdè èèyàn lọ ó di mélòó báyìí ó di méjì tó wọn ni kí ló kọ́ ń bí dé aró ilé ń fa'alamu annahu jahami lọ́mọ pé àwọn jahami jànú kí lọ́wọ́ àpàtì á fi ń pèèyàn ní ẹni tí ń fọlọ́run wí nǹkan torí pé ẹ ń bá ti fi ròyìn rin ilẹ̀ fọlọ́run ọba lọ́dọ̀ àwọn jahamiya wọ́n máa pè ní mushabbihu ọlọ́run sì fi ara fúnra ẹ̀ láwọn àròyìn nínú àwọn àròyìn rẹ̀ tó pọ̀ àwọn ní ọlọ́run oníròyìn kankan ẹni tó dúró ti súnà yóò sọ pé ọlọ́run ti kí ni ó níròyìn torí pọ́ sọ pé òun níròyìn ọlọ́run ló kọ torí pọ́ pé rẹ̀ pé òun ní orúkọ ó di mélòó báyìí ó di méjì sòtọ́ bá ti wá fi ó kọ ọlọ́run nílẹ̀ àti ìròyìn ẹ̀rin lẹ̀ àwọn kan wà tí wọ́n máa pé mùsàbíhù ni ọ ẹni tí ń fọlọ́run wé ẹ̀dá èèyàn kí lọ́bàtà fi sọ bá nì wọ́n gbà pé ìròyìn tó fi rinlẹ̀ fọlọ́run ọ̀n bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá lọ́lọ́run lójú nìsín ọlọ́run sì lójú ojú ọlọ́run ọ̀n bẹ ojú méjì lójú ọlọ́run kò yọ báyìí ṣùgbọ́n àwọn jàmíyà wọ́n ní tọ́wọ́ bá ti fẹ́ fọlọ́run lójú àjẹsí pé o ti fọlọ́run wé èèyàn torí pé èèyàn náà ojú mélòó lónìí ẹ wá sọ fún pé tó ṣé wọ́n wá sọ fún ọ pé ojú tọ́lọ́ ń dàbí ojú tò ọlọ ní mà bí ò ní mà èèyàn náà ní mà bí ò ní mà ṣé mi èèyàn wá jọ ìmọ̀ ọlọ́run lágbára bí ọ̀lágbára èèyàn lágbára bí èèyàn wá jọ ti ọlọ́run ga ọ̀ga ṣe gíga ti kíni gíga <laughs> ga ọ̀ga àwọn gbogbo ìtọ́ tààlà tààlà tààlà kí tààlà ẹ̀ náà ni ọlọ́run ga gíga àbí àyàn ńláńlá ń bẹ̀ ṣé ní ńláńlá àwọn èèyàn wá tó tọ́lọ́hún tó ṣe fi wé tọ́lọ́hún ọba ọlọ́run tóbi àbí ò tóbi jùlọ èèyàn náà tóbi àbí ò tóbi ọlọ́run lówó ọlọ́rọ̀ àbí ọlọ́rọ̀ èèyàn náà lọ́rọ̀ ó lówó sí àfi ọ̀rọ̀ èèyàn wé tọ́lọ́hún ọba ẹ̀rí fún òní gbà tẹ́ máa ti sọ pé kò rí bẹ́ẹ̀ á pé bẹ́ẹ̀ náà lójú náà kí ló sọ̀hún tí ò sí wọ́n sá mo kú lọ́pọlọ rẹ pé ọjọ́ra wọn tọ́ba ti mú kó lọ́pọ̀lọpọ̀ jọra wọn ò ní bọ́nú páńpẹ́ táwọn jàmíyà tí wọ́n ti kí ni tí wọ́n bọ́ sí tí wọ́n bá ti wá sọ fọ́lọ́ ní àwọn ìròyìn àwọn jàmíyà ó pè ọ ní mushabbihu ẹni tí ń fọlọ́ ń wé èèyàn naam ẹlẹ́kẹta àbẹ̀lẹ́kẹrin hàn. Hmm. Hmm. wọ́n ní tọ́ ọba ti rẹ́ nìyàn àwọn èèyàn kan tí a máa sọ fún wa pé tawhid ni ọ sọ tawhid ni ọba wa sọ̀rọ̀ farabalẹ̀ náà ọ̀rọ̀ àárín yẹn ní ìdí káàrọ̀ balẹ̀ tó lè bá yọ wa tọ́ba náà nǹkan tí wọ́n sọ wípé tawhid ni ọ sọ o ṣàlàyé tawhid fún wa o ṣàlàyé tawhid ìtawà mọ̀ fún wa tawhid ìfọ̀rọ̀dùlọ́hì bìlẹ̀ ìbádà àwọn ọmọ yẹn wọ́n sọ yẹn fáwa tawhid tá a mọ̀ tawhid lọ́dọ̀ wọn ọgbọ̀ padà wọ́n ní tí wọ́n bá ti ń sọ báwọn fún ẹ kọ́ ọ yá àmọ̀ fáwọn tí wọ́n tẹnu wọn kó sọ̀rọ̀ tàwíìdù yẹn fún wa àwọn ẹni kí ni kharijiyyun mu'tazili àwọn khawariju àti mu'tazila tàwíìdù lọ́dọ̀ wọn kìí ṣe yẹn tàwíìdù lọ́dọ̀ wọn ọjọ́ mọ́kádà lóru kágbàjọba khilafa khilafa sọ́yìn mo tún wá khilafa káwa gan darí ìlú fúnra wa kálẹ̀ àwọn tó wà ní ibẹ̀ kúrò tawhid lọ́dọ̀ wọn ìtumẹ̀ naam mhm aw yaqul fulanun mujabbirun aw yatakallam bil ijbar aw yatakallam bil adl bákan náà tó bá ń ti gbọ́ àwọn kan tí ń sọ wípé ah lágbájá mujabbirun àwọn jàbàríyà tí wọ́n jàbàríyà wọn tí wọ́n ní ọlọ́run ọba Eh, on tú láàṣì wá ṣe gbogbo nǹkan ha bẹ́ẹ̀ ni wọ́n ní ìjókòó tó jókòó kò wọ̀ jókòó kódà ò fíìlì kò jókòó lọ́dọ̀ tiwọn tábà wá bí gbogbo atajókòó léèrè ní ìsìn kálukú ọmọ kò ń filẹ̀ afa so ojókòó si ojókòó sí ọ̀n abo àbọ̀ pàṣẹdà on mọ̀ nígbà tó bá fẹ́ padà àbọ̀ ọmọ kan o si mma abi. wọ́n nínú ọ̀mà wípé wọ́n tú láàsì ẹ̀sìn kò sí wú ọ sí tán oúnjẹ tó jẹ lọ́sàn yìí kò wú ọ jẹ lọ́dọ̀ àwọn jàbàríyà bọ́ ọba fẹ́yàwó kò wú ọ fẹ́ ọlọ́run tú láàsì ẹ̀sìn kí ni fẹ́ ni bọ́ ọba lọ ra ká kò wú ọ rà ó tú láàsì ẹ lọ rà ni bọ́ ọba sì forí gbá òkúta náà kò wú ọ sí ọlọ́run tú láàsì ẹ forí rẹ gbà ni òótọ́ ni ó lè má wú ọ ṣùgbọ́n ó rì wọ́n lò ó rì ọkàn ń wò ní ọmọ kó kúta ní lórí gbà àkídà wọn nínú ìsìláàmù náà wọ́n sì wà abẹ́ àmbrẹ́là ìsìláàmù náà wọ́n sápamọ́ sí wọ́n ní túláàsì jàbàríyà pé ọmọ èèyàn kò nírònú kankan kò sì ní kò ní kò fírí kankan gbogbo ń tọ́ba ṣe wọ́n túláàsì ẹ̀ ṣe tó tẹ́mátì wá rí báwọn nǹkan kan ó rìsọ́ọ̀tì kan tẹ̀lé lẹ́yìn kí ni rìsọ́ọ̀tì kan tẹ̀lé lẹ́yìn òun náà ni wípé wọ́n sọ fún ọ pé lẹ́yìn ìgbà tí wọ́n tú láàṣì ẹsẹ̀ nǹkan yẹn ṣé wọ́n á yẹ kó tún wá fìyà jọ́njú àlèkìyàmù wọ́n á ní tọ́lọ́n bá ti wá fìyà jọ́njú àlèkìyàmù kí ló kọ́ ọlọ́run gbà náà alábòsí. àwọn kò jù bẹ́ẹ̀ ìwọ náà yẹ̀wò bẹ́ẹ̀ nígbà tó ọmọ tó ń ṣe sátún alọ́ wa lọ jìyà rẹ̀ ní àlèkìyàmù sọmọ pé ẹni tó ní ọjìyà yẹn ọ̀sọ̀ wọ́n lálábòsí lọ́lọ́n látara falisafa philosophy tí wọ́n ṣe kí ni tí wọ́n gbé kalẹ̀ wọn ò sì rí nàá rọrọ̀ lọ́hùn bí wọn náà ṣe ń gbọ́ yóò lè máa dàrú mọ́ lójú báwọn àwọn philosophy yẹn bíyàn ọba mọ ọ̀rọ̀ lọ́hùn tí ọmọọ̀rọ̀ ànábì yóò jẹ kó lọ bó sì ń pẹ́ ìwọ náà máa fi imagine bẹ́ẹ̀ náà ni ah nsáwà ṣé ọlọ́run wàá mọ̀ sí ọlọ́run mọ̀ sí pọ̀ dẹ́sẹ̀ ṣùgbọ́n kò tù láàṣì rẹ kókó tó ní pọ̀ dẹ́sẹ̀ fún ọlọ́pọlọ ó fún ọ ní ròní ó tún fún ọ ní alukur'an ó tún rán ànábì sí ọ kí ló wá rán ànábì sí gbàdá nígbà tó lọ́dọ̀ ń tú láṣẹ ìyẹn ni pé oníkàwọn ànábì ọ̀kan máa rojọ́ lásán ni pé kí ni bẹ́ẹ̀ ti wú bẹ́ẹ̀ ti wú lẹ́kẹ́ ṣe tó kò ní túmọ̀ kí ló sọ alukur'an kalẹ̀ sí kí ló wá kẹ́kọ̀ọ́ sí kí là ń ha kur'an sí kí là ń kọ́mọ̀ sí kí là ń wá lẹ́kṣọ̀ sí gbàdá bí yàrá ilé mú ìlànà yìí gbogbo ẹ̀sìn ló wó lulẹ̀ tẹ̀yán yàn kó èèyàn wà máa dẹ́sẹ̀ lọ ọmọ jalè àbí ọjà traffic light tí wọ́n bá mú ọ pé orí yóò pé sẹ́mi mọ́ wá já ni ọlọ́run tó láti ẹja ni nígbà wọ́n ti fẹ̀yà jẹ́ orí rẹ̀ wà lẹ́fọ̀ yẹ ẹ̀sìn mórí lóòótọ́ àwọn èèyàn máa ń yin òfin ọlọ́run ọba jẹ́ wọn ò tó bẹ́ẹ̀ bí òfin ayé gbogbo àwọn tó wà lẹ́wọ̀n ní tí wọ́n máa sọ pé no ẹsẹ̀ wá lè fà wọ́n sẹ́wọ̀n alábòsí lẹ́yìn ìjọba yẹn èso wọn wá dá sẹ̀sẹ̀ fúnra wọn ni ìbọ́ ọlọ́run ló ní kó wọn dẹ́sẹ̀ ẹ̀yìn á sọ ọlọ́run náà ló ní á ọ̀sẹ̀ wọn náà bẹ́ẹ̀ sọ nípa báyìí àwọn yẹn tẹ́ bá ti rí ọ wọ́n sọ fún ọ yí pé ehm, mujabiru fòyàkúrò fúlánù mujabiru wọ́n pè é mujabiru ni ọ torí pé o fi kádàrà rinlẹ̀ náà wọ́n torí pé o ní kádàrà ń bẹ tá àwa gbà pé kádàrà wà kádàrà là ń lẹ́yìn kò yé ṣùgbọ́n àwọn yẹn wọ́n ní kò sí kádàrà àwọn tó ń pè ní mọ̀já bí òyìn wọ́n ní òsì kádàrà pé kálukú ń ṣe ń tó wù òsì kádàrà ọlọ́run ọbọ̀ kádàrà bá a ṣe jókòó yìí wọ́n ní ọlọ́run kádàrà ẹ̀ àkàṣà ṣe náà naam naam wọ́n ní àwọn wọ́n tún máa ń pè yàn ni pé fulanu mujabir lábàjá ẹni tí ń sọ pé èèyàn àwọn túláàsì yàn ṣe nǹkan ni tàbí ń sọ̀rọ̀ nípa wípé ẹ gbọ́dọ̀ ọlọ́run ó ti kádàrá nǹkan tàbí ń sọ̀rọ̀ nípa pọ́lọ́run ọba onídéédé ni ọlọ́run ọba ìtàlábòsì ó kọ tí wọ́n pè ọ́ òun náà ni wọ́n pè ọ́ ní mùjáde torí pé àwọn ìfẹ́ gbọ́ kí èèyàn sọ pọ́lọ́run ọba onídéédé ni déédé kí ló ṣe tí wọ́n wí nu atúndìdè yìí táyé àti kẹ́hìndé wọ́n tún dá àjọra wọn lọ ǹsí wà nù wọn ò gbà ṣe déédé tí wọ́n bá wá ń ròyìn pọ́lọ́ wọn ọba ọba oní déédéé ni níta ń pè ní déédéé kì ṣe kí gbogbo ẹ̀ ò rí náà ní ni pé kálukú ká fún ní déédéé ní tó ṣe kí ni tá a pè é fún náà ni ìjọba wo ló wá sí déédéé ńgbà náà lórí àkídà àwọn ọ̀wẹ̀ sáwá lè níjọba ń déédéé afa abdulhamid lẹ́fù seven èlò lówó wọn lẹ́fù eight èlò lówó oṣù wọn lẹ́fù ten ten nine ten èlò lówó oṣù wọn kan náà tí tọ́lọ́pàá ń gbà ní level five náà ní level five tíjà ń gbà ṣe hàn ó rí i pé a wo wọ́n wo consider irú táìpù sẹ́tọ̀nsìn kan tó sọ pé iye báyìí lọ́gbà iye báyìí lọ́gbà iye báyìí lọ́gbà àwọn ọ̀fẹ́ gbọ́ yẹn wọ́n fẹ́ kọjá sí pé gbogbo àwa ọkùnrin àtobìnrin déédéé ni nǹkan tá a máa lò láyé bóyá pé káàkọ̀ọ̀kan lábẹ́nú kọ̀ọ̀kan ilé kan káàkan gbogbo wa ká sì ní ilé kan káàkan sẹ́dúbúrì rẹ̀ ò pé ó yẹ kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ bọ́dì ara rẹ̀ gan-an àbí wọ́n ní ó yẹ ká ga bákan náà ni ó yẹ ká kúrú bákan náà ni ọwọ́ ọwọ́ ò gbọ́dọ̀ ju àwọn lọ ẹwọ́n sẹ́ ẹwọ́ ò sì gbọ́dọ̀ ga ju àwọn lọ sẹ́mọ̀ pé wọ́n sọ̀rọ̀ débẹ̀ yẹn ti wọn ó yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà ó yẹ wọ́n sọ̀rọ̀ débi àwọn àràwọ̀ sámà tó ju àwọn lọ kí lóyún tó sùpà fi tóbi tó rùn wá tóbi táwọn àràwọ̀ yòókù wá rí kéńkéńkéńké wọn sọ débẹ̀ wọn tó ó sì rìn lórí ilẹ̀ orígbó kan tó ga orígbó kan tó ṣe kíni tó kú orígi kan tó tóbi orígi kan tó ṣe kíni tó kéré kò ṣe pé káwọn ẹyẹ náà ṣe bákan náà ọ̀rọ̀ àwọn ẹyẹ kọ́lọ̀kọ́lọ̀ lẹ́yẹ kò sọ pé ọlọ́run àá àwọn yẹ kó sì gbogbo ẹyẹ ní àwọ̀ kan náà either white or blue or green kò sọ débẹ̀ wọn kò sì tọ́ débi ọ̀sán àtòru kí ló dé tó fi jásí pé ọ̀sán òru èyí ṣe tí gbogbo rẹ̀ jẹ́ nǹkan kan náà ọ̀rí kọ̀sọ́dé bíi òjò àtẹ̀ẹ̀rùn àtòtútù àtọ̀yẹ́ àtòòru kọ̀sọ́dé bẹ̀ yẹn tí òfin sọ pé gbogbo èèyàn ṣe bá kan náà sẹ́fìrí pé ẹ rí i pé omi àná ni wọ́n mu tí a fi ń sọ̀sọ̀kùsọ̀ yẹn jáde náà sẹ́wájú tó ń sọ̀rọ̀ pé ọlọ́run ọba bo ní déédéé ni wọ́n pè ọ́ lóko tí èjì tiẹ̀ wọ́n á ní mùjábírù lóko rẹ̀ fáwọn alámù annahu qadari àwọn tẹ́ máa ń sọ àdásáhá orúkọ tó ń gbọ́ yẹn o orúkọ àwọn orúkọ tuntun tuntun ni táwọn ń bí díà sí kìíní tí wọ́n dá lẹ̀ orúkọ tuntun tuntun ni àwọn ń bí díà ni wọ́n dá sílẹ̀ ọ̀yà àǹsó. ọ̀yà tún ka ọ̀rọ̀ Abdullahi Mubarak yẹn. Ah. ó tún fẹ́ sọ àpẹẹrẹ táwọn fi máa mú bí díà ìmí ìtúnu omi ìtúnu yẹn wọ́n ní ilé wọn fẹ́ fi categorize ẹ̀ ní ìlú sílùú. <laughs> ìmí ìkàtún nìyẹn àti máa mú bídíà sábà bìtà látara ìlú torí pé bídíà yẹn ọgbalẹ̀ láwọn ìlú kan jù kan lọ ó sì gbèmúlera wọn láwọn ìlú kan ju ìkan lọ àfáwọn abdullahi bin mubarak àfáàgbà mujahid fi sabilillah zahid mujahid ẹ̀yin náà mọ abdullahi bin mubarak àfáàgbà ni naam ní tàbí yẹn ó wá sọ yìí pé. ó ní tẹ́ ẹ bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ tọ́ ọ bá bọ́ sọ́wọ́ àwọn tó wá láti kúfà kúfà yẹn Iraq nìyẹn fẹ́ pé àfa àtọ́lọ́n pé kọ́ tò mọ́ ọmọ Iraq ni tó bá sì fẹ́ kọ́ ní mímọ́ ah yà á sọ́ra o <laughs> tó bá ti débi ọ̀rọ̀ ará ilé ànábì àtàwọn sàbí ànábì sọ pé àfa àánàkùnmù lọ ẹ̀yọ̀ ń mi. Eh, eh, mo lè kọ̀ fíkì lọ́dọ̀ yín ṣùgbọ́n eléyìí kí tó ń bí dí àlàáfà òun o àfa abdullahi mubarakun sọ fún ọ ọ lè kí lọ́dọ̀ ń bí dí àwọn àṣọ fún ọba òun mọ̀ bọ́ o ní tí wọ́n sọ fún ọ ni pé àfa àti èso ń bí dí àgan bìdáàtì yìí ṣùgbọ́n ó wá láti ìlú kan tá a màmá bídíà kan pé gbalẹ́gboko ni níbẹ̀ tọ́ba ti fẹ́ kọ́ńtọ́jẹ́ mọ́ ní tí a mọ̀ pẹ̀lú ìlú pẹ̀lú bídíà mọ́ kọ́ lọ́dọ̀ ẹ̀ o kó làkọ̀jẹ́ pé ń sún náà yòó torí pé ràlẹ̀ràlẹ̀ ràbìràbì dídí àlú ẹ̀ yóò ti kíni yóò wà lára ẹ̀ yóò fẹ́ sí ọ ní tá a fà ń sọ nù pẹ̀lú mi lè máa sì gbọ́ pé ah, a lè kí lọ́dọ̀ ń bí díà ọ̀hún sì á lọ kí lọ́dọ̀ ń bí díà aláìsàn lọ́lọ́ kí lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ó sì di aláìsàn padà yìí ṣùgbọ́n eléyìí alálàáfíà ni ẹnu pé ó fọ́ọ̀lù sí ìlú tó jẹ́ sí pé wọ́n mọ̀ pẹ̀lú bídíà kan tó gbajúmọ̀ ń bẹ̀ ni ní àfi ní ah, yá tètè tọ́ba ti ọ̀lẹ̀ kéwù yòókù ń bẹ́ o sọ̀mọ́ tọ́ba ti débi bídí àtàmọ̀ pẹ̀lú yẹn yà á ṣe kínní yà á sá ń bẹ̀. níyẹn lọ Pakistan ní ìsìn kọ́ wa lọ kéwù máa kọ́ lóga àáfàá súnà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ kí lọ́dọ̀ rẹ̀ o ké lóga ké fẹ̀rẹ̀ sẹ̀ríà ké kínní sọ̀mọ́ tọ́ba ti débi bá a ṣe máa ṣe dáwà hmm. manhaju dáwà bá a ṣe máa ṣe dáwà àti báàbù jihad yà á tètè palẹ̀ tíra rẹ̀ máa gbé ah ọ̀dàbọ̀ ẹ̀yọ̀ ń dáhùn torí bí tọ́ba kọ́ nígbà tí máa ṣe dáwà yóò fi tẹ̀bílíìgì yóò fi kíni yóò fi lè kún yóò fi kún fún ọ kódà kọ́ mọ́jà pé tẹ̀bílíìgì lòun torí pé n tó dominate ni níbẹ̀ yóò fẹ́ sí ọlá díẹ̀ ó ti náà àwọn ni máa lọ sọ́dọ̀ àwọn ará Iraq tọ́ba ti fẹ́ kọ́ńtọ́ jẹ mọ́ ọ̀rọ̀ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àbí ń tọ́jọ́ mọ́ àwọn sàbí ànábì má kí ń bẹ̀ wọ́n bàtẹ́ jẹ́